أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله المصطفى المبعوث رحمة للعالمين محمد بن عبد الله عزيز علينا عرفتم حريص عليكم بالمؤمنين الرؤوف رحيم ورضي الله تعالى لسادة التابعين والعلماء العاملين ولأئمة الأربعة المجتهدين ومقلديهم بالإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين وأنزل الشرق والمشركين والكفر والكافرين وتذر أعداءنا أعداء الدين آمين يا رب العالمين اللهم يا إبراهيم علمنا ويا مقيم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وأنفعنا بما علمتنا اللهم اغفر لآبائنا وعلمائنا وارحمنا أمهاتنا اللهم إنك على ذلك قدير barke da yi ne ìgbẹ́jẹ́ asọ̀kú ìmẹ́gbẹ́kẹ́ asọ̀kú yẹ títí asọ̀kú nyẹ́rẹ́tọ́ nẹ́gẹ́rẹ́tọ́ nga bautan wasa ya wuce wani wani layin zambin da bai da gai baki boyana sai ta gogawa mai da yi ni ma wani ya ta sai ci gawa mana bai da nili mai gabata mai ki bau wa wani na ya sai ci gawa mana sai ce ma gobawa mai yi mafari na cikin ga lokacin lallahu alalin mominina ezi ba a safi irasula irasar mafari da wani ya kakanci na lawa gwani ne ya bi sai ci gawa ma sai ci na mai yaji gawa ma da na wago gawa mai na ji na wani gawa ma duwai bayan ibu abin ta yawon shiru sallallahu alaihi wa alihi wa sallama daga abalagu sana'i jazakallahu bi khair dubban dunan ba nawa doza wani bo kayo alkhairi alkhairu ne ile ba wona wona ganin be bolo bolo da yuji be ba wona be bolo bolo da yuwe ji a wona ina cikin waga tuna dudu na waga du fata na wani ya tuga be ba duwa yau be bayan a duwa yau addu'a nan cin za annabi ga afdalu sana'i ruwan da cin adalahu sana'i jazakallahu khairan in dan da nan lawan ya ji yawo patanan wo shiga wa gau wa mai wala wa gau be na gainu jiya wa mai na ga soko gau be alkhairi ga soko gau be alkhairi ngai jazakallahu khairan larabawa da kalma man da jike kafu ya gana a ga adaga alkhairu to eh wanje wanje na jiki bona bene je bayan bashariya mai ga jine wa ba ngalin da nyendondo na nini we nini guwa na fi alkhairu wata guwa wannan bayanu la ta yau yana waje na ga yana wuce a wani wayo yi ga sai ta gogawa mai yi ma goyi ne ya ji sai ci gawa mana ku yi ba kibo ebe na waye ji musulmi umake a ya ji musulunci na kuma ya zagan yaku wani ji zawangi mini zawangi na ji na wutuke ya yi ruwa musulmi eh na jiji musulmi na zawangi ga yau ka ji haji zawangi wata gije ya gije wadda ya fano bara a mazi ya fadi bawure ebe na ya mai ame kpɔ ame ka keka eka wɔ keka ne wɔ abe si na yi ne palema de si ne ka si dia eyi eh, ne ka mo amala asatɔ ne yi adi anfani ne yi adi ne na wo na danyiwo gaa yi esi wo wòle wo dan kéye wo yi ne yi de tona na yi musulmi na zawan yuro tona na manyan musulmi na zawan yuro to amma mini zawan yuro zan ce ne da guru a mai bai da gaji ko zan ka na wuce wuce e za kika wani zakuro a jiro daga bago na gurgon nan ne yana kike na juya bai kangana da tebo sai ta gurgawa mai na wa'in ji zawon gina wuje ya kungiya wuje ya yi soson gya wuje ya yi fukun gya ewe mai gani kendo wajen yami ne wa ya zawon gina ya shiga nan ko rakun nan gi abele mini aye kendo wele aye dani

wọ́n dín wọn ọmọkẹ́ èdè inú bá dín wọn ẹ̀bọ́ ìgbọ̀n ẹgbẹ̀ yìí wọ́n á mẹ́bí adámọ̀ gbáwó yìí mùtí wá gbáwó wá lànà wà tẹ́ sábẹ̀ inú yìí mùtí wá báyìí nínú nínú báyìí yìí nyɛ kasaka waa ko kuma eti mana da bana mesu yi kuma yi ga kawo magani na jiji ga na o ga ala ga a ti lọ sọkwa ga awa mai na wayi ji gawa ga awa mai ba ci ganci sai ti ke ayi ji musulmi umar waye ji kiyo musulmi a ti lọ ẹ̀là yìí musulmi na na méjì musulunci ɗaya mai musulmi na ta mai ji musulunci te na jidan na gaga ina kakatona amma waje dan ba bukatan ba kwaye ne nan a daga ga tsale shi landon da da ke zaune ke laji a jin babun atiro musulmi ga wani kawalin zini da jin biyu yau eh repeat wọn kashi aya mere amma ga yayi ban ya ji ba so leona a cika tuna yake annan da ne kuma na ya jaga kuma kwalle iri shi shana wannan shi ba ni ne to ifo iya be iya biya muda da ni mini sai ta gogawa mayan wa waje zaji wòye agaji wòye gawa ama nye ndadzi ni wodzi wɔ na wodze egbewugba wòye atsi ŋu wɔyɔ adi lɔ yìí ama ame yi nupe lana wɔn tsi gã tsi nupe kpata ando ndeme ta nupe ta gã nu nga ya ya abubakar ati lɔ kakuna nanu ta kɔye yi dabo na. nandondo ka tumbu ka tuba ndugu nake wa gagabezo na sokwa zoje be aji sokwa zoje be aji tete ma zoje aje be aba aji ade na tuba aji o menu pe eti ga ila menu pe ka ti aje o ige no ti ye wo galen fesi tenu kpam fiji na ji na ji na wuje gbo egbagbo wuje gbo zumajimbo nga malu gawa uba jiji nga zandondo ya wacha sai zane ga ciwo cina zandondo ma gaba da mutunci na ji ya sai zane ga banjo mu ga su ne kuyi ajo o mo te gibawe nyine na oga adaji asokona zana alo nana izaji mawu zana alo alije nana izaji mawu kaje wo mabaji mabaji yega wo ne ila e wa ẹ̀lẹ́lẹ́ bídá ṣe dùn náà gbẹ̀lẹ́gbó ẹ̀lú ọmọ jìyà mọ́mọ́ wọn wọ́n rẹ̀ jà ẹgbẹ́ náà tọ́wọ́ na amma wa ya na ga lagos lonon na zama mawon sabe lonon yi mawon eji suna nufe cinan ‘yan gaji na yau gana ni ne o ganye ne ba ji gaji na ngata ina ji aji omo ya kwaji na bo kama ya aga na ina biye goto ba ji gana a ti ga okashi ne idan dimala ya gabanin sassan na bitiyayen nan da karatu ya ekuzi ya yi zaguwai na wayi dai bisari na da rujin da na gaba gida ga kuga ilajin kashi ba gidi ga kuga ilajin a ga kuga yana ba gidi ba gona ilajin jina gauna bàbí òtóbẹ́ a yìí nàbí ìtítà tí ó lè gbóró lọ ayé àdínníwá àtìrọ àmọ́kéèdè àlàámọ́ bàbá yìí bàbá yìí gúnni na ìgbéyà àgbò a àti tó ìtì gáwọ́ àmọ́ na ìtì náà gbò gáwọ́ àmọ́ ga na ama bó e na ìgbé níní ẹ̀bà tí ká yẹ ìdí sẹ́rẹ̀ yìí na. kíláàsì jẹ́ oó lẹ́yìn ìgbà jíjí tún yá ọ máa bọ kíláàsì náà pta jì tún lẹ́nà wọ́n ti bá jíjí àyà. ìyẹ́ láàjì ẹ̀wọ̀n láàjì ẹ̀wọ̀n tó wà náà egbò mi à wọ́n jẹ́ ètò kíláàsì náà lọ́wọ́. ẹgbẹ́ ilé náà lámàrí yìí tó kún sáré wọ́n náà lọ́wọ́ àti mbàbọ̀lẹ́gbá ní ẹ̀yà náà bá tó yìí náà. ina gina jijin wani mai karatu ƙura'anu ina shi ta gumi fitiyo nan da ba gina jijin karatu ƙura'anu ina shi ta gumi fitiyo ne wayi a 100% da kyarwa na gaba gina na kuga ina jijin ina ba jijin wa ba gama ina jijin wa wa ji kashi wuja ba ma ibe a gaiwa ga ta kwa kashi abu ẹ̀pá ló mú ìjàmbá ara ta ani gaga haka ana ganin da dudu ba goga ku e bu ti na ke no ba ye ga da bu sha ba ni ti ya ni ke ke lo ga ji e ya ni ka ni wa ni e ya wa ko ga ga ye ji mutun tun ga ciya a zo a ciya ni ni lo a ga ye kun lo na e ti kana ta tu mo na ju ada ba wa jẹ́nu bá jẹ́ àkéèkù báyìí fún un fẹ́ lọ kéèkù báyìí fún un fẹ́ lọ náà láì jẹ́ àyín nàbí ee kí wọ́n gáà gáà ẹ̀dì mú tuntun mọ́ láti kí o máa jí máa gáà dáa bẹ́ẹ̀ àlàbá kí wọ́n bẹ̀rẹ̀ mọ́ wọ́n yìí wà dẹ́rẹ́ àmọ́ ìlà jí gáà dáa kí àlàbá kí ibi tí náà sọ mí náà tó ń dùn náà kí lé náà ẹ̀ mẹ́kì náà ti kí o mẹ́kì yìí dáa ẹgbẹ́ yẹ̀ soko tenu kwa msiji mwa ila kina shuwa elaku etoke na madaida jibona ujideja iki ichini mwene na mbanga eza njuwana hatiga alijanna tu ana yadda na fa alijanna min na fiye na yanin fa na alijanna yanin fa a ci ufanin da zanaji zanin fa ne ba ba yi ba alijanna ne yau ara annabi ga mutum ji sarai na zanaji mana na jike a nijan na wani majauri ta yi na jihannan buwa sai da ile wani a jiko a ga oji na wani a ga oluba na wani ba aji a ƙasa a nijan na bu aji na ga mutum na bu ibe kuti ba da min ni ma guni na un goyi ne ya ti ce ti ga wa ma na ce ti ma go ga wa ma ibe ni ma na ji no ibe kuti ibe ku ni'matul islami wa ni'matul insaniyya wajinan kwa wajinan dia wajido kwa jùlọ mini ni ma ese ki nu di ayi no nye mbe ndo ga se go gbada kea ama so ita bani adama wachi mo ga ran wala kwali kere mu na bani adama ya e biya na da adama wachi wa amanna fil barri wal bahr on ga ta fitio wa gagadani ye o ye wuti fitio yo bi ŋgá ta lakpantsi wọn gbogbo tate wọn titi fi lóbi wi wọn adé yẹ ti edugbo yẹ wọn aƒe ɖoke tate wọn titi fi lóbi wi ko amalina kiliba wọliba sɔkɔba wàllu fɛ kana hɔn mina kayi ba nyɛ nama ma yɛ di gɛn kpaata na ŋgá la wà nyɛ di o ayan dondo na mai gingaye na jingina jeniciya da wangi amma to ce ta bala da wangi jeniciya yan lucha ne mata da insani oge ji iko ebe ụwa jụọ oge ji na nkwụ oge ji rakunyo na mutum ba gwaje da wangi daga na rakun ga ba ba yi ba gwaje da na na karafin dana na kanan kodana na kanan gidana wata na magana wai gina na kanan gi e manoma ya giga ya nan ko kemgbe ya nan ko mai giga ya a mace labada da maka wani wufi hadimu yau yayin da ci dali da wani yana sai wa ya hadimatun ko hadimun ya da wani da ya ciwo na wafe da gawa mai ya tunu sa wuce lullu ìdè ní ma wúkí ní mọ́tò ẹ̀rọ̀sáàlì tó ti ná tó náà tuntun fi iná لقد من الله على المؤمنين إذ بعث فيه رسولا ما يجي البركة ويجي أكيدو نعمة يمكن أن نعمة القرآن وما يجي كلمة سوء littafi daga littafi na muga cin da lokaci wa gona eh guni ni na na sai ti je ayi dana sai ta goga wa mai na ya juna yi ma goyi na ya bi sai ti ga wa mai a ti go mu ta ji ba go ibe yi ini je abogba ni na na la ipashi tu na na je dimini ibo na gugwo agugwo eti eti mini chitumwa agaza ibe je abo ya bati pata na lekte bani na na je tuna iba na agugwa gugwo kwa za guma mwa ibe bi sarani na aga za gugwo akido echi lo jilele yàmẹ kpalẹ ní dáhùn bọ yà bàtà àmọdébọ yà nà lọ yẹn ká bàá gbọdọ kú o nínú ẹ bàbá òtó náà oṣù bá nílà lọ wòtó bèbè bọ yà aláwọ lábẹ agbáláwọ lábẹ má ebó ewọtò ẹ zàn bẹ̀wù jí wọn gbọ́ ọjà yìí nínú wọn àmọ náà kò lè bá rẹ bá àrùn ẹ yẹ gẹ́gẹ́ ka mai yau kawo matsayin da ce ne jirawa ni sai shiga wa ki ne wa nan nan da mutum lai biyo ne da wani je ki biyu yi ki biyu tuwa ne ye gaga wani ba ni ji zanne zaji dabo a da to yi ti papa ja ma wa ga ka kaya ni maga ate mi na afe da gwe mi na ndoti gwe ba ti laya wo mo de wa su kabu da ho na ne wa ni maga ate mi na wa de wa su kabu de maka nda kaman ene se ti wa me ni ti ga ya ja ni ko ga na me ye wa ya ina ka sama be ti ga ke azu ke kefe ete wa be ye ti ni ma na yi di ayi bụ ku nga ma ye so ko ga ma yi fa'alu la bi in wa amantu ta la ni go yin ni ma aya ye ani amma be sharati ta la ta go wa in ya ga ji sai ki gawa hannu wa amantum ya mace ga su koya an kalli da wani yi ga kumba musamman ji siyasa lokaci da gwamnati ce ga egiwa kyau lokaci gwamnati ce ga ina ji na ya ce mana ko ba jau ko ina jau káyì bú àpúrúbù yìí lẹ́nà gan tó ń láì sí ìbẹ̀rẹ̀ abájọ́ wọ́n tẹ́ náà wà ṣe náà ń gá àgbọn wá wọn wáyó wọ́n tẹ́ à ń gá àgbọn lànà gá àlọ́ sí lọ́dọ́ àlẹ́lẹ̀ wà lẹ́ yó wọ́n tẹ́ à lànà sí ti bókọ̀ aláàmọ̀pá nínú jíìnì ó kàti dàwájú wọ́n máa bá àyè kánú kí ti bá nìyàwó nàìjíríà wọ́n àbá lànà ikú búbọ̀ kẹ́lú èyí bá nìyàwó nàìjíríà wọ́n bọ̀ nnaga yoveyo nnaga tɔn nnaga pe funu eŋu na ma lɔ nana mo nebe kite nu yi le da ma ke ke ga diga wara mu ke go ga jogun ya nu me musulmi ja mu ke go ga ya musulmi ja ha ki ga gwamnati ne gwamnati zai bi atuwa gwamnati zai da atuwa asiro ọtí ní láì ló bá agbábá nínú ìjọba yìí abẹ́jú tí asòfò bá tàn ayẹ ṣe bàbá buhari hundred percent ìjọba yìí mẹ ẹ yà ṣe òtú à kó ní níní ní gbó wọn ẹni tó ká ló nà ẹni lè tó wà nínú. ìkéde wáyé ní bí àgbọ̀nà àdúrà yà wallahi tallahi sunna billahi alladhi la ilaha illa huwa atuwaye ma'aluma ya musulmi da kan wa mulkin na cikin waba babore amma ga ya yawo ya wuji lana la lawu ya wona yi zo a su sana wa suna nga yi zo ina wukin ma wai na naga da ibami o oke ne ya ga gun ga wa mana ya ji sokon sokon ma ya fa'alu bí àgbàdo kí ni àjíjà àzába ní nàìjíríà náà kí padà àzába ibà bò yìí ni ìjà aláìyé ewu ìmọ̀tẹ̀ yìí ni kí àláyé kí èkó yìí bí o káyìí gbàgbọ́ ga gàájọ. Dalili buki na isa àgùnwá ń ṣàkártú wọ àmàntì ní nígbà wọn. mini ya gaji dana yi su kwa gawa mai nan na si ƙor'anu ke bebe ga igabata muci wucu biyu da ya buyi da eh yama la in shakartum la azidannakum wala in kafartum inna azabi wala yana dangi do jari yana da wani dawo so ko da kuci jibabun na obezo kuma jiba so jibo nga wallahi in shakartum babbaci waya na na na wai sai da ina nan shi na umala da jana wadi umiya wala ufa wata ga to koyi a wanga malala ya wani wata ga to koyi la ta wanga malala kan bezo waye gaji da ya ce Allah basar su kwa kuti je wa gai da na wata ya wadana e ji ba kici ba wadai na wani bo ce kici ga kuti je da mutum ga wato go unga unga unga bo ogo ń bẹ́ bá aṣọ àjíjí náà mo jẹ́ àjíbẹ̀ tún ìlẹ́yìn àmárìjì òkú fọ́ọ̀rù mẹ́kùnrin ó kọ́ mẹ́mọ́ kó ń tó ń gbẹ̀pọ̀ a náà ọgá ẹnu sagara na ọgá sanu gẹ́yìn na ọgá gẹ́nu lóba náà ká bá ọyún lọ́nà káàbò sòkó jí èdà yàjíbẹ̀ tún mma ga gẹ̀yẹ já àgbà ọgá yọmọ ga gẹ̀yẹ àgbà ya gwa nnọmọ ọmụ ya. la'in shakartu wallahi ya gayi ma na ji ya ke ji gawa mu ne ne sakwaji ya yi ya gbauya umar baye ya la'azi da naku da na guba ba unga soko ga wala in shakartu la'azi da naku wallahi na dagona lazwa a shi labebi wala in kafarto inna azabi la shadid e maga da turo ko yi da tile ko yi ka ni ga ta da ko ko ga ni da ne ne shi ye ku da dukula ta ku wa de wa to ta ku ko wa de ja e bana da de lokaci ne ko duk ko cinan atenwa amma ya ma a ka to to ga lamu wa da na ga fẹ́tìnà ẹ̀yẹn bá pààyàn tẹ tó wọn náà fẹ́tìnà ẹ̀kìyẹ kìyẹ tẹ ilé àná wù gáwọ̀ ìdọ́dọ́bìnrin ranar yau gaga ke da nan ba annan wai arbe ne annawa ko ya kama kama ya daji da yana da nawa su ta kwata je me be je matan da gu ta yana amuman na asibupa mutan nani an ga ga suna wani cimini wai da suture zahiri nan zawangi waje kungiya na ke a kawai gida su ku ne yanzu shiga wa ne ya bakile ya zo kuma ya allahu yanzu da ne ga jide ya wuro na nauna nya ramadan ye ina na ona lugulu duga ye ya na goga alama ji madda goga ye ya na ga je ga ya ya na goga e mo e gwani ni ma yete ti ne wo ya so ko ya ba chi na abe ke uga ji tabbata na imanji ma lugu ga ji tabbata ya e bani wujin gama na su ci ji gaga nana masa mu gari ba makwi na ka ke loman kwaye na kone na ko mala ya wunde bere wuce wabillahi la bin na fiturja jawailu ake ba wabillahi la bin na fiturja jawailu wabillahi la bin na fiturja jawailu ikilasu gada wani soko gari fata gani da so ki da buja da ku azun tuwo ki ma yi azun tuwo ina ya da ki wo lokaci bai ji na dawo azun ga ke to ku tsani kin don ye ga ye dana eh ku ba da buja sai ji kokari ngaga di shirka ciyo azumi kina da na misilu gama na gwano kina da na misilu zane ga gwano kina da na misilu zane gwano kina da na misilu ba ele de de gwano kina da na misilu tupashi dede gwano kina da na misilu moso ko na idan kuki idan kuki kémi àgàgà kábílẹ̀ àdé àdìgbègbè sòfólà sàmì omi gáàdé àdé omi àgbègbè sòfólà ẹ̀mí ọ̀rọ̀ nyẹ́mi nàkújẹ lásán ìṣìṣì káàdì lọ́lọ́mọ́ wọ́n dé kàmọ́ wọ́n di ráìtì àbíǹsà wọ́n di pẹ̀fẹ́sọ́ à nínú ọ̀gá yìí lọ́làjì bá ní ẹ̀sùn mẹ́kángbá ní gbàná ojú mẹ́kánwó àfihàn wọn àgbà àwùjọ ọmọ gáyìí yẹ laguja ahụ nga ke tɔngu tɔnyi afe pirati ka yi daga ta su gaba na daga ta gaza ya daga ta yi za nu daga ta dimi koto daga ta ebe a zai tuna jibe gbangwa guta ta ngan da matajuna ne ne asar sahaba a duk mate arasuli sallallahu alayhi wa sallam gan man lam yarda aw yazuli wa ya'mala bi falaysa lillahi hajatu fi an yada'a ta'amahu wa sharabahu hadisin na gai wani ko sahada yo wuga ke to gutsoi a fe practical sanu magana ne mu zuga manata za'a ni mẹ́tọ́ àgbẹ̀mọ́ náà zọ́ ọ̀run kìdí anyíkó nga èdè ìwòlẹ̀ n'etọ́ ní gbùngbùrù wọ́n gbẹ̀gbẹ̀mọ́ náà gbọ́ mo bẹ́ gẹ̀dẹ̀ etọ́ àbàtí wọn náà mi yí zàá mi mẹ́nu wà yí zàá ẹgbọ́rọ̀ mọ́ wọn ti gẹ̀ẹ́ ubengeza etwa esatshona ulabithi udazolo bandwa seyibana wazeladana ulakula endwa seyena ungala wazeladana ulathi kuwo ngendwa siyena ungawo wazeladana yamana athi kasopho lokho alladhina yastamiuna alqawla wayastabiuna akasana wọn wá ní ìdàkúnwá ìlàlẹ̀ mẹ́lẹ̀ sẹ́yìn màmá ó lé ẹ̀mọ̀nà gàmánà wọ̀ ẹ̀dùn

kuma ga walale don da yin babayan nan da so so an ga ga yi tsannin gamu a ga mulkon nan su wai bai tafi shi kata wai da shi wai bai lada-lada yi ya ga fimo wai bai dukunu wai wai bai dukuje gwe kuma ga walale yin don da yin bawa ɗan eji baci mgbo mana mada wani zandon da da na ga agun ba da waye ba mana wuce wani nana yi shiri jika azu da kwaji e gandan da na ga ganin waye gaskiya aga aga gaban da na ga ci ne na waye wani da na ga ci tukuna waye wani a ci riza amina ga da ne ga 6 man ya gwani agwayin na shiga nan wakati lissafi na shi ya ga wadana manyan muktasar al'adariya wuji lissafi wuji ke wutotar al'ujibu wasu ma'a والكذبة والرياء دعسنا النفل والنميمة والجيبة waga da littafin wuce zagu jaya ce kwamitin wai tsogutuwan yadda ji fata a balance an ke tsoguki a taga na azumar rana eh, ya yaja ana wa nini gowa gube ba wake gutu to gutuwan ne ke na pratika sai jigancin kin nuwa da na da kendo adada aga sala alisha yi wa wa gbene kan ma je wa kendo adada e ka se nga ko ba ka masala ti ton wa do be practical shi kendo da ku je da da kwa zun na lo kendo da ku je be nya e e e e yi azun yi na lo aji ga ye ni ọmọ àkáfọ́ náà wọ́n káàkiri agáyé méjì kò yíyí wọ́n tó bẹ é ẹgbẹ́ ní wọ́n yìí ìmẹ̀ ọ̀gá káàkiri àfún àwọn ẹgbẹ́ inú kíkà tó yà ẹgbẹ́ àwọn àgbà tó ga nga na o o na kakan min káyì kejì ní ń pa ẹ̀yẹ dájú mú mọ́. Máyọ̀ ní ní sẹ́rẹ̀ tó kúta ń sọ ọ̀nà máa ń láti lẹ. Ní kanáwó yà dánáwó yìí ní ń pa ẹ̀yẹ. Ẹ̀rẹ̀ tó mú gbẹ́kẹ̀ ẹ̀yẹ ní ń pa ẹ̀yẹ ní báyìí ńdọ́ndọ́ àlúyẹ̀ mọ́ àdé sọmọ́ kí ilé wọ̀ bà ní báyìí yìí nà. Sáà ọ̀rọ̀ wù kí mọ̀ ní sí kúrọ̀ láì bùdí náà zinata kunna ila wajen so wa mataki na yakan ne wa bai bayan eh ku ta yakan da eto eto ajo na eto ajo we kai ga ga ga gbo ga ba ne yakan da na ti da fili wa sai bai kallo da na ya bolu bo ko ya bolu zuru ko ta shara ku shi sẹ́rẹ̀tì ẹ̀fẹ́sì ọmọgájú bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wò dá àjìmá láàrín tó bá gágá ẹkú tàṣà ń dàgbà ní dáyọ̀ tòmántì ẹ̀gá àgbẹ̀tò ìkà náà ní valò káàmì ní ìfi èlò náà ìyí lè tó bá ní two thousand eleven kanga ìkà náà pọ̀ gánà náà pọ̀ gánà náà jízùmọ̀ gánà jìkáṣi tún ṣètú jìkáṣi lè wúti jìkáṣi tún ṣètú jìkáṣi lè wúti.

agamitin ji ikadani sajiyar ikadani sunna ilé ìlú kashi goyi yes mutu na waye tupa a'a mutu na waye gba mutu na waye kuba to yi kanana be ya tupa kiti da yau na dojo kuji hun kan gada mu da danu wa dada kendo awaye tufa uje ayi bwana awaye gwa uje ayi bwana awaye kuruji uje ayi bwana kaga to ikawa uje ayi bwana bwana muzu mwa ya mfani mu amewa bo ulu alikia bene ya mfani la angi jina apo mtemi mga engea yeo na wa da alikia ni aga gafi so bene na angi ya mfani bene sheria ubawa wọ́n ti mẹ́rin sọ́ọ̀kì aláwọ̀ wa wọ́n ti sọ́ọ̀kì àwọn aláwọ̀ asọ́bẹ̀rẹ̀ kan wọ́n ti ọgbọ́n sọ àlùkí àmì àti agbẹ́ na kan ìdí ọ̀bẹ̀rẹ̀ kan ní kìtì náà ìdí fìtì náà ọba àyàjẹ́ ní. na aláwọ̀ wa bẹ̀ aláwọ̀ asọ́bẹ̀rẹ̀ kan kìtì ọ̀lẹ́ mẹ́kọ̀ ọ̀rọ̀ ọbẹ̀ ìgbàgbẹ́ na

adele inú bọ́ alùkùrù ánù nánà ẹgbẹ̀ ó bí ànàyà táwọ́ tí àwọ́ tẹ̀tẹ̀ à táwọ́ látúmọ̀ wọ́n látúmọ̀ tán fún dẹ́bọ̀ amáyẹ̀lẹ̀ yẹ أعوذ بالله من الشيطان الرجيم kan aji doko amma wa sabunza sabunza wa da duya na wallahu a'lamu bi muradi kamin nan da yaji sai ga ga wuce ana ga md md na na lite turanci na alulo da na kamawo maga gada amma ka waje karaya muje wa o yana create md ne yana wa dinati so lu da mauci ga yau accurate kí a nílé bí bí àhẹ́rẹ́ kan bí bí abẹ́lẹ̀ bí ibò amẹ́rẹ́kan a lẹ́wọ́ tàbí ẹmẹ́sẹ̀ ohun mọ́gá lò a máa kọ́wọ́ jí kára yá àwọn jí ẹmẹ́ yí ìtìlá bí bí di nọ́mbà máa tò bí dọ́wọ́ tí ẹ bí náà mú jí ń gá pa amẹ́rẹ́kan lọ́gbà láyé rọ̀ àti yíò yàgọ́ wọ̀ lọ àdámú ní mọ́nà yẹ bẹ̀rù yẹ̀rẹ̀ dáadáa ọdún mọ́nà náà wà alẹ́lẹ́ mú mi nínú ẹgbẹ́ bá aṣọ àfihì yẹ ti ló bẹ́ẹ̀ tí mo gádà tanzilu littafin tanzilu kitabi minan layi al'azizi al'azizi ebe ọ ga-asọ daba ndozi eji ndozi bụ ụtị ama nwanne wu ji a wee migbuchi ya ji emike ya ji migbuchi meta aka nna chichi wuyo tanzili ko tanzilu lahzili ko tanzilu likitabi min annayi lahzili alimi sokwa ne mu jie be nkwanite omake a ne mu jie be nike eya da kata obo woga wa ma woda da gunga chugutu wada zuzufi shamma ashande ga wuyen no to bambe sokwe alika titu gutu atme na da sarari timbon adana sosokona zawandi dabo jinnu dabo guba da na dabba dabo ɛn eh, soson ji dabo ɛn eh, fufun ji dabo a ci don ala yi ka dabba ma larabci o nya kunji pata su fata gan don da dabo make no jin don da ke alayi wato ga kere zan laifi wa yau ga gaggafi wa ma je kumi ga min fa ya fa nga yɛ gungu anyi nga do nye ne wanyi pata yɛ ne ne wanyi anyi zɔn ŋun yɛ nyi bia wɔn mo kye de kye anyi bia kye kyɛ karo gbaari na mo ti da zi ge soko ne adzi bia fa bɛ mi zaa nyi ne yi mi taa kye na zaa nyi ne na fa bɛ mi e ba soko de di wo na ɔfa yi kasi ọmọ àgbẹ̀gbẹ̀ pípá òtù ní pánà tọ̀kọ́ jíjá ẹlá nẹba wọn yìí zún yìí náà lẹ́bí tọ̀kọ́ yìí tọ̀kọ́ tí gaga afọ̀lá túbú ilẹ̀ kí lára lẹ́yìn pé wọ́n ìsẹ̀rẹ̀fẹ̀rẹ̀ bíbà nẹ́nẹ́nẹ́ ìjà nígbà náà mọ́sọ̀ ìjì yé mi èyí azú jíjà nígbà wọ́n jí zuzú náà azú àjíjí náà wọ́n èkì náà kí àkàyà àbẹ́tẹ́ngọ́ kito ke wada daga mai jikan e gwana betan da fi fada wadi wi rafa zan mo e pabe kuku na oga kunne mo e pabe e ba na oga bawule mo e pabe tuto na oga tufi ene abibi tawu abibi tawu wọ́n máa gbá àgbẹ̀ sọ kó ní ẹ̀jìn bí i à wọn àgbàdo àwọn òbí ẹ̀dùn sábẹ́ nínú àlẹ́ dín náà wọ́n jí dín náà tó ti lé ẹ̀dá dín náà wọ́n á jí káyìn dá ẹ̀ jí náà àti káà jí dín náà ẹgbọ́n náà ké èmọ́ náà kàtó dúró dájú ẹ̀ tó jí náà náà ké àti inna la yuhibbu tawabina wa yuhibbu limutafayyin wọ́n àti lọ́sọ̀fọ́ wọ́n àti e èjì bàtọ́ iye fagbe kuti yi gan iye ne pepe ne ja bɛ fili awo ketiti guni gbangbali gbe kemi eya ndo le elu la do ku ayi yi be elu didi magbana ewo boka kpatɔ ene ne de ne jimi ne pɛtɛ aluba le na toki wo tɔkuluba latuba edie ne o ti mutotaki ni titi abadi yabo wani ti oto titi amati ntole buti boga mutane je daji muti dale nuwa makewu muti adisi mata muti dale gogaye unde go goga muti agada goga megwa ingazi ebora inaga afungwano ngano ga kini ye goga ko wọn ni nu owó mọ kí ní yẹ wọ̀rọ̀ nkyɛ ayɛ ɛgba beebi tii laada ne ne ngwa gide wɔn atɛn agide mu wɔn de etu de ekyi gidi ne laala ɛyɛ waa noɔ na wɔn afi no ɛni gbɔ kunkuru yi mu wɔn atɛ gɛn na lawo gɛdɛ gɔgɔw no nga gɛdɛ ekyi bi mɛ na na fie wɔ ɛdɛ kwasi no fie la pa ne gye bebede no fie la ka no fie gɛdɛ ɛdana agatɔ no wɔtɔn a wofi gɛ yi wɔn ko. nke lai da haika nke gada n'ihe ngwokan nke tonu otigbo nke aha nke tiya yi ma ala ya echiji na echijite eteki sọkwa ga aga aga ebi na alije nnugwu ga tuwo kan nuna alotu na na ga jimi ni wani zai ga wani zuciyo ga wuce kashi jata nan na bani da ga ga a cikin na na daga waza idan na hagu koguni ne wula ga jimi nan mutuwa ga jimi na ebe na wasu soko lagan soko ga wujiwa magujiwa ke kawari da jina bokin a gadon na don da nauye na na dana buga na jimi ne ke ba guna nga mai lauda ya gangan zandon da na jadi da abuwa nan wujigimi a lijan na mana ana je ji wazi nan da na ga wazi ba wuce ba nan wuce kina aljanna ma ya e ji yi wuce da ba gaba sace ji yi ji ba gaba yawai e ne ya e kanan wace gana nake ba nan so mai nuna sa'adu rabu da kunna masana so ta yi wa ubeka ta ta yi ma wa za a je wazi fiye gato sannan da na ga wani abu da yi yana wuce kina aljanna na mi da abu ba ni sace ji mi ji da abu ba ni zane ya make ba da ne da abu zane ya make ba da mama mi ne da abu zane ya daji mi ne da abu bi baba mi ne da abu ne din daji mi ne e ga na ga je mun mi ne da ne wa to fita ci mun yaya kitsa ne wuce ina wuce din na wanje ana ji mafayin kuke na wuce wannan yi iye sọ̀kúrú wẹ̀ di pẹ̀lú kálíkì ẹ̀mọ́ ìlànà ètú sọ̀kọ́ gan gaase rẹ̀ zambi ní ìpáyà nyé zèmí náà gáàdì náà kọ́ abéli kó táwọn ìmọ̀ ìgbọ̀gbà sẹ́nà gàtàgbà. ẹ̀ẹ́dá náà yẹ bàbá náà yapa tàbí ìlú abọ́. pépà ìdáná yẹ náà.

adami na amani soko dina ana maji kasu eh bace na soko dubu ba mu to yana wutana sai to yi bi sai shiga wa mu aci soko kuma ya tuma aci ana na waje ne mini man na ya ji kasu ya yana na muallimu dawo na ne fi shi da nan na alawa ka jiki ne atalu ngai alifatu malam majai alifa ya ma da majali man rusu pataki man na zika tun gwakwo na nga yi mu'allimu man ya sakshe ya sini de kuma ke de zamini man yobe ya sakshe ya lamin de mi de e data mi kiyo e ba ga bi a gafi bo a ga je mo so ko kun ibe ale mana ya lamila ya hannuci na ibe bibe yanna le alkabar yo manya kayi da gidan yahtabil e yahtabil sidika wal kadhib ala dai ganne ga sayo muje wa wa ta ke ndo atun muje wa ga ta ke ndo atun ilu be jiji ya ku ko ku labar bebe ni alkhairu àgbáyé làtúndé ti dùn sí ẹgbẹ́ wòye ó ti ń sọ̀wọ́ bíbú ṣẹ́gun olúkẹ́ gbọ́n ilé manáwù tíìdí yé mo ìwọ́ manáwù rédíò lọ́fẹ́ sọ̀wọ́ sí yó àmọ́ àwọn ilé bànáyìnlá jíjí yé kan bá jíjí dẹ́gbọ́ ẹ̀jẹ̀ wá gbìnà yá bèmí nù kéyà zikelu lana gẹ̀yà yìí lẹ́gẹ̀ẹ́ náà ọ̀nàmẹ́yìn yìí kùnà nílẹ̀ náà zó gẹ̀mọ́ náà. labarin nan mamajin da ya yi koto abuja emano a tupa makanta na rai ni tafsiri ina ne kawai yi wani wuya na nauye na za wuye tv da kama fata alaye na kuma na nauye wiwaye bere nye zane ya na da kama fata wuce eh la ila ju wo e bu ji e ngba na ba ji le ja ba le la ni la ti na gana no ga e re ju wo mo ma ti ai pe ki lo ma le la ti e ka ga na be ba ji na ga da ona ke lo mo alle mo gana eh eh ya ta tu wen ti pa ni se be mata ele le ya ji ga ji na ba ji na ye ba ya ji nga tangara e wee mo mi gata tura nti wuti na ma tawa so ku fadi kai da jide wona lati china igala ni wa ga ti asinia e bana e wa ga na da wuni kama umaji jibwa ne ya kwaji jibwa da ga umaji jibwa da ta ake ga musulmi ji da bandondo e jimin ma musulunci da mu sha'aru islam au sha'airu din inda wawari kade ga ce na ya state ne na ezute bayi ba abu bayi na mawai ebogo a o da party ya kwamitin ya dawa shi a manyu na mala yakubu musa kafanci a sautin sunna mawo na paasi ɛne yɛ state ɛne ga ayɛ nie baabo yi na ya na wuyi tafsiri yɛ eto azanyi wuya na lo abuja na to rediwo to tv ya debi de ka ki debi dia yana ji abaji je na je ne je dole ya ya ana ina ji ebe ne je gele ba ji ne da wọ́n jẹ́ bá jẹ́ wá kọ̀míṣínà ìrìn àti dúdú wá ìrìn àjẹ́ wa mínísítà bá jẹ́ wa mínísítà tó ìrìn àjẹ́ tó mú lúṣe bá jẹ́ wa sẹ́nẹ̀tò ìrìn àjẹ́ tó dùn wá wọ́n jẹ́ bá gábó bá jílé ìrìn àjẹ́ ìbùbọ́ wọ́n jẹ́ bá gábó bá jílé ìrìn àjẹ́ والمسلمات أجر والمؤمنون والمؤمنات على أول حقوق adana wata ce na ba gidajen wọn na gidajen kiyana na gidajen wọn yana ke da ba zo da ganci na wagana da beye ne wani a can kawo da da biya a ga lupa a ga karatun yawa ne wa nga ele ọdụ bɔ ŋu ni ti bɔ bɔ ŋu fia ɛfu ɛmɔ awa ni na wo awa ni a elele ti aya fi elele ado ku ɛgbɛ e wo ti ma aya abe so ma do kemgbe ake kemgbe yi na. daga nínú wa gbọ́ ẹ̀yìn tí ó náà pé jẹ́ oúnjẹ bòjì ìlàjílàká ìdíjì gàgàgà náà láàgbà ẹ̀yìn tí pápá jẹ́ na kí á yẹ lélẹ́bẹ̀ náà ẹ̀ tẹ̀tẹ̀bẹ̀ tún á ti lọ. bàbá ń dẹ́nu náà ètò ńgá dọ́kun ẹ̀ ọkàn náà ọ̀yá ju náà ètò ń tó sábẹ̀ gàkì ẹ̀mí ọ̀gá ló pa ń gbọ̀dọ̀ ọlọ́run gan bẹ̀rẹ̀ kó yá ìdí mọ̀kàmùkàmù. káyọ̀ ní wọn ló pa ìfúkútọ̀ nígbà tẹ́lẹ̀ ìtìgbọ́ èdè àná wútọ́ ní déédé aláàtàbò lọ́gbàmọ́ tó ṣàlùkù yé gángan ẹ̀tún lọ́wọ́ lọ́gbàdá àgàyà yìí ní ibé wọn ìmọ̀tí wọn ọmọbọ ọgbàdé àlẹ́káyèrè ní wàdà ní wọn àlẹ́káyèrè ní ké ẹgbẹ́ ìwọ àjọ oúnjẹ bó ìbọ káwọn ẹgbẹ́ ìwọ ìfaná ń yíwọ àjọ àjí kàtàǹbà kó ìwọ àmọ́. ẹnumẹlẹ awùjọ ìdájì rẹ kàtà mbà kóyè kàtà mbà kóyè náà ẹtùnà ẹdà ìlà dídé lóde ìsìláńkì ọ̀rọ̀ nẹ́nẹ́ náà wọ́n gan ẹtùnà bá dídé lóde wíwú bá nínú kọ́ wá ju mọ́sálásí ẹ̀ ń tu yìí àbúgá rẹ̀ di sálà ẹ̀ zúwò ẹ̀dà làásẹ̀ ìṣúná àbúgá rẹ̀ di sálà yẹn ẹ̀tọ́ àgùnyẹ̀ sọ́mọ́tò àtùmọ̀ àbúgá rẹ̀ di tàrà wí o. amfani da kasan bakon da gaya ba zai kashi uga labari da wani yana kaganci na daraktan babu su kwazo ba wuze mal abdullahi dan masani ya baji wanda bai ce ko ala diploma ala da yayin na jiji makanta ina ɗaya ke kaganci na ba na ya ji katufi na ke mai kayo kayo kayo na wa fita wa gabe professor jagabai kuma o da fasi ya na zai kwanci na a da laba na ya ji katufi na cale a je kashi a je wa gumya ni kashi wula gumiya na ke kawai ne ba ya ce da diploma section na don sun ga gumi ya nuna ya nuna diploma ga yake kashe wa ya ce ka yi don gumi ya nan sai 2018 kwani o kwani gumi gumi 2016 ne ko ne kenan kendo yi bayan zuwa tun na canan toyi toye tozali kije bona tozali kiba bona tozali ewo bona inji kokari ele ga bayan ne ta gumi le jini da ta katanga ida ga ya ju ga yi ka tuwa eja wa eja ka ju ga eji eza eza nipa ewe na ga na na wo gba ni danu maka bọ́n yẹ gẹ́gẹ́ bí èdòṣì tí ó fún yẹ ìzánà ìbẹ̀lá lẹ́wọ́yọ maka ẹwọ́n mi ní gẹ́gẹ́ bá nà mẹ́ka o e e e di kára yẹn wọn gbàgbé tí yà fún mílíọ̀n kàtí wọ́n tán ẹ̀bọ́ èbó àtẹ̀gẹ́ yẹ dáadé yìí náà mọ̀tẹ̀gẹ́ yẹ dùn mẹ́ẹ̀dẹ́ sọ́ra mi lánàá. sosai dai ba na yi dida na yi mazan da yake da to yi to ba na yi wanya ọmụrụ kun wale umuratan ko fa innahu zinata ila shaytan to yayi da gidi to ba gidi e ya to ka ya duru na ga jinin e bana shaytan ya na kilo yayi ja sai ba ka ya duru la da ka ya duru ga adị ba ga na nke panin ya yayi jinin a bacine tumiya a da lokacin ya ga na to class jona umai bebe mai bebe lára ìjẹba ó yí àwọn ìjẹba ẹgbọ́ ìlànà ìwà àlá mùsùlùmí ti ní èjìnà wújí ètò àláwọ̀ ìyá mùsùlùmí ti ní èjìnà lẹ́dùrẹ́sì ní èjì tí ẹjẹ mùsùlùmí ti ní mu ga yawa ga yau na yi ga ga ni su dokar musulunci da dokar na musulunci wani ugun yi gan ulayi keto gan kuma layi da zagatun gan iyakun wale umurata to ba je to yi zaje ne da e ya tupa ete a da kaya duru ladana kai fa inna hu ya le duru ya kaya a haɓu ta ila shaitan mu gayi kaya nimfa na ba shaitan gana shaitan ga kaya zuwa mai fani ne wato ga ma fada ya a shiga to ga na fi na wakwana kare mu a shiga ka kuna ga daga ga shaitan shaitan shaitan ga a ran bana a mamman jaibu agan mutum mawo alaki muda safuna walayu gana kamu biya adaga yi kaya duru ne fani da ime yi yo nga ne da agwada yi chindabu nga ne la da agwada je kingo nga ne la da naka ce da agwada yi gebo nga ne la kama na mai da amma garin gungar jima rambana ma ku gai tuni diwa lakin ka na fi dalali mu da ba wani ma fi ni ko ma ni yumbi ga ko gute ma lalu ba o be to an kiani o be se tan ke de gomi ma so ko fa du be ni so ku ye yi ko e go alu ye sa ya juru la de ne ta ida ga ramu ya e ba le ba ga ga ga haramu ana nan na maje ga kici ana na kici walau na a na walau kashi na je na ila ta ne ni ma zubar da ne ke ya tira a ji wani dawo amma ga ma magwani ga na biyu wúdìí nǹkan àtìyà dùrẹ́ sí ní ẹ̀rẹ́ ẹbí tẹ́ jẹ́ àgbé ní ìdẹ́jì ní èyí ti ní ẹ̀mọ́ nǹkan yìí nàbí nàí tí èsì mọ́kàn ṣe ẹ̀láyé gbàgán ẹ̀láyé bá ní ìtàmú ẹ̀ka ń lò sí yìí bá ṣe é nàbí ìṣúgbé alùpùpù ní kánú ló bá ń bẹ zàmẹ́ ìdí kàtún bá ń bẹ zàmẹ́ ìdíwájú ni awájú kò tó yẹn máa di ńlọ́nu àtẹ́yàdá àtìrá lọ́kọ́ imaga imaga wo da ya ji ma jaji a ti ga wo sham wala ni pa ku ni la lo a ti ro ni a pe so so ki ti se mo ani mo ga ta ni a ti o se tu fa social barkuda buyayi social barkuda buyayi yana ya tabbatun na leyan tatitun na enubuyetun na ya allahu jinwu zanfe wa obuda to ko fadani to ko guyeyi fabin da na jimayi ne guyen da na jimayi ne guyen da na jimayi ne fabin da na jimayi ne sai da shiga da fitina